على النبي الكريم صلى الله عليه وسلم نقول إن شاء الله تبارك وتعالى جموع الآخرة تبدأ البركة تبدأ البركة القرآن يقول جماعة وجود وربان هذا بشكل بيروقراطي بإذن الله أجل أجل من الله يعني

Insha Allah owó tó tó tó rò máa yápa ní ìlú àwọn ẹ̀. Ayọ̀gbọ́n ọmọ mẹ́ta. Ayọ̀gbọ́n ọmọ mẹ́ta. Ayọ̀gbọ́n mẹ́ta. Ayọ̀gbọ́n mẹ́ta. أعوذ بالله من الشيطان الرجيم تتبعوا خطوات ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر ولولا

ونفسه ونفسه بسم الله الرحمن الرحيم إن الحمد لله نعمله ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا Thank you. من الشيطان الرجيم من همزه ونفسه ونفسه بسم الله الرحمن الرحيم وصلى الله على النبي الكريم وعلى آله وصحبه وسلم وسلم تسليما وعلى أزواجه الطاهرات أمهات المؤمنين والمؤمنات وعلى كل من جاء بدعوته واستنى بسنته إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته تو قرأتوا حديث بوكو جاوونيا قلت لك حديث بوكو ما هنالك بوكي ناكي ولا يعتد أولو الفضل والسعة كمان أن يؤتوا أولي القربى واليتامى كمان أن تجيوا كتاكي ما كنا لنا يبوني mboma anola meboni ule lfadhili miko mbogi kamena apeleuna nakena dabiubi mbogi nakili mọ̀nà yẹn bá yà dínì mọ̀nà odó èèyàn mọ̀nà ògbògbò èèyàn yà dínì irun mẹ́ wàsáàtì olówó tẹ̀sẹ̀ mi lọ ọ̀nà àwọn tẹ̀bí wọn má ọjọ́ tẹ̀dọ̀ wọn ma mà wọn lẹ́nu arí kìkì mà ń jẹun ìdìgbà mà jẹ́ kí èèyàn mà fọ́ ìwọ́n fún mọ̀ náà ló wọn má yẹ ń lọ páyà rí kìkì wọn nẹ́bọ̀ aná ìhọ́lá kìdẹ́ manugbo na riziki ma bu pe towo na na na ga ne ke ne la na wa do ke na le ga kolo saati de ngbo we ne yi amade ma je na dini oju awon je bi ona oma ya me me na do gunyu ma na ti bumaru bogi ma do ke ti tó kuma tó dé lẹ́gbọ̀n náà àmì ẹbọnú ayóòtò أولي القربى والمساكين والمهاجرين في سبيل الله ما قبروا ما قدتكوا ما قدوا نودا أولي القربى ميو مانا نانا نكي جمجابا إنو ما دتكوا ما يبلين àwọn ọmọdé pàtàkì ojú gbogbo ògbókè jàmí ya àbí tó bá dá àwọn ya ọjẹ́lẹ̀ máa dọ̀jẹ̀ tó bá ń làtà àdáwọn má òun ìdá ìyá jíjẹ́ kó mẹ́mẹ́jẹ́ ya tí dé a kẹ́hùn lẹ́ẹ̀ ògbó gẹ́ni ilẹ̀ tàbí ń dà máa máa kàdọ́gbà máa ṣàgúnyìmẹ́ sákọ̀lá lẹ́yà kó tẹ́ ìgbèdè ọjọ́ mẹ́gbàdó orí ọ̀rọ̀ ìpàkùnmẹ́ ìjátò yóò pàtó ẹnà ẹbọ àkóhùn àbáhàn àṣẹyàn ń wúlọ ẹni lẹ́gẹ̀ẹ́nu ọjọ́ ẹni mẹ́kì tsalí lẹ́nu ní nígbà bàtìbàtì a abúlé sàmì ìwòrán náà náà náà lẹ ọmọ ọ̀rá ẹ̀ lẹ ọmọ ọ̀rá ẹ̀ gàlà kọ́ ọmọ ọ̀rá jọ wọlé wọ́n ra jòdúlẹ̀kẹ́ ra ọkọ̀ kí gàlà àtà lẹ́yìn ọmọ gbogbo ẹ̀sọ́ ọmọ ọ̀yẹ́ dẹ̀ wọ́n lè tẹ̀yàn ń bọ́ lẹ́nu ó lè kọ̀rọ̀ bá wẹ́ adẹ́ wọ́n ta والمهاجرين بامنا وليجنا مدوني قوتي يوم دمي دمينو والمهاجرون بام المهاجرون هم الله يليه أمك من إيماني تقفوك دي أمنا أمك دي متى يوم تما دبينا بيو دبينا بويا ميبا

mẹ́tẹ́lẹ̀ ń kọjọ́ kí ṣe mẹ́ka wára ilé ìwé mẹ́ka mẹ́ni àgbàdé mẹ́kọ ọjọ́ ń ilé mẹ́tẹ́lẹ̀ gáwára ẹmẹ́ àgbàdé mẹ́kọ ọjọ́ ẹmẹ́ bá àbọ̀ ẹgbẹ̀ṣẹ́ náà mẹ́ ṣùdípẹ̀ mọ́ àbọ̀ mẹ́wọ́ ẹmájà tákìtàmẹ́lá lè tọ́ nga ẹ̀dà tí alụlụ lọ lóngẹ́ na láwọn ọ̀fẹ́ ọ̀bẹ̀ tẹ́ kí wọ́n ẹ̀ta kó ọ̀gámù nẹ̀ yìí ọ̀làkì má mọ́ mẹ́rẹ̀ ya yìí nẹ́ àlàálẹ́kọ́ bómìnà dúpẹ́ yìí nù ẹ̀ta kó kí gbò ẹ̀ta nẹ̀ yìí tí ògbógi alìgídẹ́ ti bẹ̀rẹ̀ rọ ọ̀gẹ́lẹ̀ ẹ̀ tẹ́nìkẹ́ ní gábára kú gbọ́ ọjọ́ tọ́ múlùbàdà ọmọ torkẹ́ náà tẹ̀yàn ọmọ ó kẹjọ wọn ká mú àyè ìgbà mú tó kọ́lọ́ mọ̀nà ẹ̀rù jẹ́ wọn àti fọ́ọ̀lì ìkẹ́ ẹ̀rù jẹ́ wọn àti àdó yóò mẹ̀rẹ̀ kí ìtì àkókòkè akwụkwọ ṣẹ̀ẹ́bíẹ̀nẹ yìí bọ́ọ̀lẹ̀ yàkẹ́kọ̀ọ́ màkúmàdọ́ má ṣẹ̀ẹ́bíẹ̀nẹ ẹ̀rí ẹ̀bíẹ̀nẹ máa má ma rẹ̀ fẹ́

ẹ̀wọ̀n ká yẹ ẹ̀yà kọ́ rẹ̀ agbọ́jọ́ ọ̀la ẹ̀ka gbogbo kì náà kiri mbéèkì nùkọ́ ọjọ́ mbéèlè mọ́jọ́ kàwọn mẹ́tẹ̀rẹ̀tẹ̀rẹ̀ dẹ̀ ìyànú béèkì sàmọ́ káàsì kálé ọ̀hún tọ́lẹ̀ wọ́n olómìnkúra nìlú tẹ́ ọgọ́mẹ̀ ẹ̀bọ̀ ọdẹ́rẹ́ tààrà ọ̀nà ìgbẹ̀gẹ̀ẹ́dẹ́ gbẹ́gbẹ́ lẹ́nu ọwọ́ yẹ kẹ́ẹ̀bọ́ bú yẹ náà àbádábàwé yẹ mi gẹ̀ẹ́dẹ́ yìí ẹni ọ

ọyà lẹ́bí àwọn ọmọ ayọ́ ìwọ̀n máa tún bí tẹ̀rẹ̀ ẹ̀nẹ́ kì tí a tàbí ṣọ́nà yóò kòrò ọyá ọyà wẹ́ àmánà ẹ̀nà ọyà àmánà tẹ́ẹ̀dà ikú mákàtà kàjàkájẹ́ kí mú tàfà nà yóò rẹ ọjẹ́lẹ̀ ọyà kí mọ́nà ọmọ yogoyogodo àwá ẹ̀ Àbí lọ́ọ̀lẹ̀ ẹ má gbọ́ra ní

tí ń bò mẹ́lẹ̀ bẹ̀rẹ̀ bọ̀ náà la ń lé òun yẹn wọ́n dàbí tó yọ̀ lélẹ́gẹ̀ mi àwọn ọgbà kí wọ́n bá dé wọ́n bá wọ́n yí lélẹ́gẹ̀ mi abẹ́gì jàmọ́ káàtì kálé lẹ́ ọjọ́ àwọn ọwọ́ ní máa gbòmù ní ìkùránì ibi súrẹ́ tó lè bá kọ̀rọ̀ ẹnìkẹ́ dọ̀mọ́lọ́wọ́ wọ́n látẹ̀jẹ̀ alùláhà wọ́n tó sílẹ̀ tó bẹ́ẹ̀ والله والله سميع عليم اما كاتي قال لي لما جوكا هما قال لك ما تو كما لك ابو نولا ما ليله ما ني بارتك تو ابو ني توله eso ko ne to ne ko to ke ko nga bono le nga le nga ama to la le papa o te e le ka o bani bani ye o ma tin ko le be bi o ngi yunla wo ko ko ngi mi alo àmọ́ ọ̀kàtí kálẹ̀ yìí ebi suratul Baqara ń aláwọ̀ akọ̀lọ̀ mọ́má wala taj'aluhu wala taj'aluhu uqdatan li aymanikum an tabarru wa tattaqu wa tattaqu أما أمر كاتب لي آية 224 في سورة البقرة الله يعني ولا تجعل الله عرضة لأيمانكم مما موجود أبو يقف وجوبا ما دوجو سياسين ولغاية ما قف وجوما ما دوجو ينالو ويقف وكون ما يوز وجون عرضة ممدو شلبانا mẹ́yìn ìjọjọ́ kuma sẹ́tọ̀jọ́ àti bàríà mẹ́yìn ìjọjọ́ kuma mdú sí ẹwù mẹ́dú kéjú mẹ́ẹ̀bọ̀ gọ́pọ̀ ohun kuma ìtàmúnà bí ẹni wò bí mẹ́dú mọ́ lè lẹ́mẹ̀ẹ́ka yìí màgánù àlágbó mẹ́yìn ìjọjọ́ kuma dú tẹ̀síkì sàdúgẹ́bọ̀ oyé àmẹ́hùn màtíọ́lì mẹ́ta gìdẹ́yìn àǹtẹ́bẹ̀rú oyé kọ̀ọ̀tù kọ́lọ̀ ìyọjọ́ ukọ́lọ̀ ìyọ̀yàn kìtù kọ́lọ̀ ìyọjọ́ ukọ́lẹ̀ jẹ̀dọ̀ owó mọ́mọ́nẹ̀ ukọ́lẹ̀ mọ̀ọ̀rọ̀ mọ́mọ́nẹ̀ ukọ́lẹ̀ dàtẹ̀kọ̀ mọ́mọ́nẹ̀ ọba tá ẹ̀ọ̀rẹ̀ ẹ̀nẹ́bọ̀ pọ̀ ọdọ̀ ọjọ́ máa lẹ́gbẹ̀ẹ́ òun yẹ ọdọ̀ ọjọ́ gbọ́ọ̀ tọ́ ọjọ́ wọ́ọ̀nì má wá pàáyà yìí mẹ́ẹ̀dọ̀jọ́ tẹ̀ skills ń gbé gẹ́bọ̀ me ọ̀la mẹ́ à tẹ́bẹ̀rù èé ṣùkọ́lá lẹ́bọ̀ ọjọ́ wọ́tẹ́ tẹ̀kú èé kọ̀ ọjọ́ wọ́tó filẹ̀ ọ̀bẹ́ iná náà todogele wallahi billahi leji la ilaha illa huwa ibadu kele koko le tinija uma banya ma mele rugen nda donge walo ni alo ede kelo el no lebon todabale efe gogo ebole mutu magani ko ebogo ejewi abu ne a tabi ìtúlẹ̀ ẹlẹ́tẹ́ ìsọ́rọ̀tún máa ìdá aya 89 anibi asọ́lọ́lọ́wọ́ aléhùsọ́lọ́mà kàdábà ti máa máa ní kí duwa ihe mú àtà yẹni ìzẹ̀ ya aláṣẹ́dì jẹun kẹ́ẹ̀bọ́ gina ba a náà bá ṣe hàn báyìí bìkẹ̀dọ̀ ẹmú yà ní ẹ̀dàgẹ̀ àmì ọlẹ́kùnú yẹ ẹ̀bọ̀ 8 wíṣẹ́ ẹ̀rùn lé ní 8 kola kọ́lẹ̀ ya e e e domo ẹ̀mẹ̀rẹ̀ lè ṣe àṣùkọ́lọ́ yóò àdọ́mọ̀ àmọ́ tòdí road block kàkẹ́ wọn lẹ́nà àbẹ̀tí tòdí galagada kìdéjọ́nà tòdí kéèké kàkìdéjọ́nà lẹ ẹ̀yà ẹ̀bọ̀ náà lẹ kàkó máa bọ̀ àti gẹ̀mú àmẹ́bí ẹ̀mẹ̀bọ̀ ẹ̀lẹ́ tú pẹ̀lú màdó tẹ́bù tú torúkọ gbójú mú kọ́ lẹ́yìn rẹ̀ sí. i road block lẹ́ remove kó ẹ̀bọ̀ kẹ̀dúwájú ti road block lẹ́bà kẹwàá sẹ́ẹ̀tì wọn àti barrier kẹwàá gbọ́kọ̀ yọ ẹ̀bà mẹ́bọ̀ ẹ̀lẹ́ tu ẹmà àdó tẹ́bọ̀kún nà gọ́ọ̀tú ibi sóràtùl ma'ida aya 89 kó aya 89 jẹ́ kò má ti mistaken ẹ̀dà ẹ̀lẹ́wà ẹ̀ọmẹ́lẹ̀ ẹ̀hún kàkú ẹ̀ọmẹ́lẹ̀ ma lẹ́dó tẹ́bọ̀ kò nà gọ́ àkóhun àtẹ̀ẹ̀yàn ní ètù ìyàmẹ́ ọmẹ́lẹ̀ lẹ́nà ayá gbọ́dẹ̀ لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما عقدتم الأيمان فكفارته فكفارته إطعام يطعمون أهليكم أو كسوتهم أو تحرير رقبة فمن لم يجد فصيام ثلاثة أيام ذلك كفارة أيمانكم إذا حلفتم واحفظوا أَيْمَانَكُمْ كَذَلِكَ يبين الله لكم آياته لعلكم تشكرون بارك الله فيك أثابك الله خيرا أتويبا واجب جسوة قولا دالا دالا دالا دي شان يقوى أجيكا بالجروب دينو ekidei ukọ ọ̀dà ọjọ́ rẹ̀ mẹ́gbà ayé akidẹ́ mẹ́gbà ya 89 fẹ́rẹ́tùl máhídà mẹ́gbà ti ayò rẹ̀ aláwòye ni láì àfẹ́lùkọmọ̀lọ́wọ́ bí lábúwí sí àìmáníkò ọjọ́ ń má mẹ́ àmú oyé ẹbọ mẹ́kìsí lọ́gọ́wò tó dẹ́bọ ṣọ́ra mẹ́ta lẹ́yìn sí àníláwò fi àìmá ẹbọ kí máa lónẹ̀ wá kí kó lálòyé máa lónẹ̀

yẹmí ni lọ́gọ́mùs lẹ̀ ẹ̀bọ̀ ilẹ̀ àmàdọ́kù káàáyì gọ́mùs lẹ̀ ànàwò yẹ̀gọ́mísù sọ ìbẹ̀wò fi sọ́kùtìlá èkì àdòdó àgẹ́bọ̀ lẹ́sù ní omi mìtù yóò wẹ́ẹ̀dọ̀ ọjọ́ àzába ọjọ́ ọ̀pànà ọjọ́ ọ̀nà rẹ̀ ó yí lápanu tó yí gbogbo tá bọ́dẹ̀ gómìnà láàrin ọmọ yínà kọmọ̀nà

والله تالله بالله الذي لا إله إلا هو وما كمعك كده كوين تتكا يجي ما يدي تان أبهم كما يدي وتوي كلا òmùnáwéhùn ẹni èyàn òmùnà ma kọ́dá bí sí bàbá ọmọdé òjì watermelon ilẹ̀ watermelon pàṣẹ́ ìdájì ẹ kàwà kéjà átà ẹ̀yìn ìlàrí ìkàrọ màá yìí kẹta nàrà ilẹ̀ ohun ẹ̀wàgẹ́bọ̀ abájọ yìí ẹbọ̀ ya àmàdọ̀ yẹmí nìrọ̀ ọmọ ọgbọ́ wọn ta gẹ́bọ̀ bíbí ọgọ́ àmáyájá pẹ̀lẹ̀ ìtẹ̀lẹ̀ water already level. Ewo kẹ́ẹ̀dá kó kẹ́ẹ̀dá aláyé wẹ mú dáló. Wẹ má tòkù dé máa kọ́kọ́ àdúgbò ní wẹ mú dáló. Olúkè wọ́n ni yẹmí ní ọkọ̀ ẹbọ ẹbọ lẹ kó nu dàmọ ẹbọ lẹ kí ẹbọ ikọ lẹ gó ojí gẹtíà ojí kì mí ọlọrun kí gbọ ọlọrun tánì iye yóò dúdú jẹun alẹ́kù fílẹ̀ àìmáà alẹ́kù fílẹ̀ àìmáà nù sọlá dábọ́lá mẹ́ta mẹ́ta má malik ẹnkẹ

أنا أرومي أتلو أسمينه وشات أسبراميشن مرارا إميجد ها ẹ̀hán iṣẹ́ bọ́kú nẹ̀gbọ́ yẹ ń kà ọ̀lẹ́bọ̀ wátán onúgbẹ̀wẹ̀kẹ́ bọ́ akọ́ alúwẹ̀kìdẹ́ ẹ̀ àdì ní ẹ̀ẹ́bọ́n ẹnẹ̀kẹ́ akọ̀là ń kẹ̀dẹ́bọ́ máyá ma ma ripito la ke kaya inje tebo nge mna chibu o ato au tebo nge goden eh yemu mika ebo kofi ume eliku to edi niya ye don boto le ebo kwa lo to yo nge mama mwile mbuki nile chama kichi pama kakichi chama kichi chakichi yan chakichi kitin akechi pame pama kakichi ma la yawo ki tafsira ne wallahi una yo ko kabla ne dunyola wallahi <laughs> wala yi dimitan hmm. na dani simani kan elele yo ma ya la wa de o eye wallahi elele melem da bi mi ho ma ndo mi yo ma yo wọ̀láyẹ̀ lẹ́lẹ́yẹ̀ bá láyẹ̀ wọ̀láyẹ̀ jẹ́ òrẹ́ ẹbọ ẹbọ lọ́yá máa mú bí ẹbọ kéjì kò lè máa mú rẹ̀ ìyàmí alẹ́bù fílẹ̀ àìmáni rẹ̀ mẹ́sàbí máa mú ṣàfi ìrẹ́mọ̀ ìrún rẹ̀mọ̀ ògbéyàn kẹta ògbéyàn kẹta tẹ́lẹ̀ kẹta rẹ̀mọ̀ tọ ẹbọ yóò dòdò rẹ̀mọ̀ iye kéjì ti yẹmí nìlọ̀gbọ̀n mọ́ọ̀sì ọlẹ́ ẹgbẹ́ ìpàmọ́lá ya mú má pèlè pàmọ́ ọjọ́ na tàbó àmáyájá bá ma bọ́dẹ̀ gbogbolẹ̀ ma fèrè ọ̀nà ọjọ́ ọ̀nà ma bọ́dẹ̀ ọ̀lẹ́ ma yá o má mú gbogbo ma bọ́dẹ̀ yíyẹ ya bọ́ ma ma sá ní ẹ̀bọ̀ yìí kpanakwanakwanakwanakwanayi jíjì pàtìrì yóò rí dágó àwẹ̀rí mọ́lá ìwò mẹ́lẹ́mẹ́lẹ́mẹ́lẹ́ tí àwẹ̀ dágó ọgbọ̀n obìnrin nẹ̀tàdẹ̀ abẹ́ ìyàbà fúfá yàbáyọ̀ yìí nẹ̀dágagá tótótótó ótò agẹ́bù mí ẹbọ ìkẹ́gbọ̀ jẹ́ nẹ̀tẹ̀ngẹ́ ìkẹ́dídágára ẹ̀rẹ́ wọ̀nyí lẹ́ta ìmọ̀ ẹmú kẹ̀kẹ́ ti zina kọ́múnubulẹ́lẹ́ wọ̀ọ́lá ẹbọ ìkẹ́dágagá òun bíẹ́nẹ́ tẹ̀lé tẹ̀lé ọwọ́ ilẹ̀ ta tọ́lá bá lẹ́mẹ̀ ọwọ́ mẹ́gbẹ̀ mẹ́rẹ̀ mẹ́gbẹ̀ bí wá tẹ́ ẹbọ̀ lẹ̀ kẹta ìṣẹ́bọ̀ ẹkù nẹ̀nọ́lọ́ kàkó ń àṣẹmẹ́ ìhùn màá yú darẹ́ mẹ́ ọwọ́ màá wá yìí gbàdàbí àyà kàdó yìí kọjú bókè ó lè mí أن يؤتوا أولي القربى واليتامى والمساكين أولي القربى والمساكين والمهاجرين في سبيل الله وليعفوا وليكفروا على تحبون أن يغفر الله لكم نحن نحب يا ربنا Nwa ihe nọ yawo na mọ kachikali aya suratul bakara aya 224 lakini amenda ubiani eno paki kili wala taj'alu allaha urdatan li aymanikum an tabarru wa tuflihu wa taqu an wa tattaqu wa tuflihu bayna an-nas me wa yuzo bo ibo ko yo yuzo yo du tubiani woman malika ama hele ga bo woman you want to be ohun ẹ̀nẹ́nu tọ̀ ẹbọ ẹkẹ̀gọ́ ọ̀gọ́nà wọn tó wọn ayé àkàwọn rẹ̀ sọ́rọ̀tọ̀ máa ayẹ̀kọ́nù aya 89 that is 5 verses 89 na láwọ́ yẹ́ ni láyọ̀ àṣẹ́lẹ̀kọ́mọ̀láwọ́ mẹ́gbà ló yá àti náà ìmọ̀mẹ́ ọ̀nà kùmà sọ̀kàpẹ́lẹ́ ni ní ìṣẹ̀lẹ̀ àgọ́ ẹ̀hùn ó kà gbọ́ mi ń dàmọ́ kàtó tàbá lè ní ọ ní màtílẹ̀ ìṣẹ̀lẹ̀ àgọ́ ẹ̀hùn nígbà ní yúkẹ́ alẹ́kọ̀ọ́ mi àyà ti dẹ́m dà àyà tọ́rọ̀ tọ́ lé màtí kìdé ìkàfẹ́ tẹ̀ ń dà dódó ẹnẹ kìí ṣe mẹ́rin ọjọ́ kí àmì correction dùn ẹnẹ lẹ òmìnira ní kí n nà mẹ́rùn-ún ẹ̀mí ẹ̀kútẹ́kútẹ́ lọ́gbọ́n mọ́nẹ̀ gbọ̀tùgbà yéé báà ọlọ́jẹ̀bù mìíràn máa yà aláwòye ni láyé wà fẹ́lẹ̀ kó mọ̀ lọ́wọ́ kọjú àmúmọ́ àmúbi lẹ́gùn ìfẹ́lẹ̀ àìmáni kó káyé ẹbọ yẹ lẹ́gùn ìfẹ́lẹ̀ àìmáni náà tí táìpẹ̀ ẹbọ yẹ kà sórí mi yóò dodo ọjọ́ mẹ́ máa máa mi rẹ wàláàkì mọ̀mí ní àdó yíò gúmẹ́dún nàmúnà gúmẹ́sẹ̀ síríọ̀ todúlẹ̀mẹ̀ gẹ́bọ̀ ìdẹ̀ todúlẹ̀mẹ̀ dìkùránì nọ́ọ̀mẹ̀ gọ́ todúlẹ̀mẹ̀ dódó yọ́mẹ̀ gọ́ mami seriousness mẹ́yìn tọ́jọ́ ńlẹ́mdà mẹ́mẹ́ àmú òye lẹ ṣẹun kùmẹ̀ òdòrè mẹ̀gáníkó tọ́mẹ́ àhẹ́bọ̀ nọ́lá ní ẹbá kùmẹ̀ àtẹ́nẹ́dọ̀ gbọ̀làmí gbàdàbí báà oyi ọ̀kàrà tó ga sí ọ̀ nálẹ̀ ọgbẹ́ bọ́bí pé ìdùnnà abúgbàkà gọ́ oyi áwọ̀ ìbùnù àsáàsá ọ̀ọ́mìsẹ́ ìbùnù àsáàsá báà mi sọ adé bọ̀bí ma gẹ́bọ̀ àkókò ìṣàfúnyín àìṣà lúbọ̀lá bíbí àmà ẹ̀bà àwọn àṣẹyìn wọn mẹ́lẹ́gẹ̀ ní ibà ọ̀pàkó bọ́lẹ̀ ayalẹ́ àkíní ma dàbí àṣẹyìn ọ̀hún máa má ta ma ń dàṣẹyìn ọ̀hún máa ṣe dé ma lè bọ́dà kàdó yóò gẹ́rẹ́ mẹ́rin fẹ́ kẹfà tó hó ẹbọ̀lẹ́ òdògbò bí ẹ gọ́nà ma gbó e yododo rẹ̀ èyí òdòdó ìtọ̀hámù àṣẹ́rẹ́tì mẹ́sàkín èdìfídìn òyẹun náà gwa mẹ́gbá àmẹ́nà ọba anya mẹ́àyàndò yan lẹ́wọ́n má maje min àwọ̀fẹ́ pé máa tọ́tọ́ ìmọ̀ràn kó òyẹun yọ mẹ̀mẹ̀lẹ́ kà owó nógbè wà yí òwò ọjọ́ mẹ́lò máa ẹja lé ọ̀yẹ́ eyí ẹ̀pá ńàníkẹ́ sẹ́fúntì náírà tó lẹ́yẹ mímà kọ́dá màdíjẹ́ ohun òyẹun ìyọ́jọ́ ẹja lè tẹ́ 100 náírà ẹ̀yìn 100 náírà dúdú kàmùtọ́ ẹja yìí ìsìnkúlù yìí àmẹ́tẹ̀lẹ̀ sẹ́fúntì tọ́ ẹnu ọgílẹ̀ ìwúlẹ̀ ẹja sẹ́fúntì kẹ́lá kún ẹkọ́ yẹ pa mẹ́ajẹ ẹ̀yà abẹ́lẹ̀ ìwẹ̀dù tó yẹ òun tó dé èkó ọ̀nà ọ̀rùn ìdánmọ̀ yẹ ànẹ́lẹ́ òun tágbóǹkìdù yọǹkìdẹ́ ìdò kí wẹ́bọ̀ ń wẹ̀ríyàn bá ògí àyè agríkì sọ tìlá ìyàkọ́dá pópó òpó yóò yóò yẹun yóò mẹ́mẹ́lẹ̀ tákìdò hàn mọ̀nà tó dẹ̀ òun ìkẹ̀ náwọ́ òun ayẹra gíríkì ìjájẹ yìí ayẹ gíríkì ìjájẹ nàìjíríà nìkọ́ abọ́jú akíní mi àwọn kọ́pì máa tó ìmú pé òye ọmọ mẹ́mẹ́lẹ̀ ọ̀lẹ́ kẹ àmì ìjájẹ kì í ọ̀tọ̀lẹ́ àmú ìjẹun kàmì ìjájẹ allergy individual dó wọn ayẹlẹ́mì nìyí tí ìjẹun ẹ̀yàn kí tó yà nẹ́mẹ́ ìgbìyànjú ló yà nẹ́mẹ́ màkà ní.

kìsùwọ́tòhùn ti mẹ klót àmúnẹ̀rẹ́ mẹ́kàrẹ̀ náà múnẹ̀rẹ́ ẹkàrẹ̀ náà múnẹ̀ yìí àmì máa lẹ̀mí máa ròyìn ìtàpírìtì mú wa mẹ́nà àwẹ̀ ọlá màmí ni àwẹ̀ kò náà nẹ́jì aná adága sọ mẹ́ni mú dọ́nà òbúlẹ̀ mẹ́kàrẹ̀ ọ̀hún bó mẹ́wàá kẹ́ nàyà kàrẹ̀ ń bó bọ̀lẹ̀ mẹ́wàá bá àwẹ̀ kó ẹmú kó nobìlẹ̀ dúkì mẹ́wàá dúkì dọ́là ń làmọ̀ríyàn gbáà ẹnẹ́kẹ̀ bó mẹ́wàá làwẹ̀ kẹ̀kọ́ yìí nẹ́dàgà sọ ọmọdé àkéhe alìsọ́gbọ́nyà ládágò ìyàwó ẹ̀hà èyà ẹ̀rẹ́dùkìdùkọ̀ kí a jẹ́ máa màṣọ́rù kí a sọ ọ̀rẹ́bà ìrẹ̀lẹ́ kàdọ́mọ̀ abálẹ̀ mú kó wọn nẹ̀kẹ́jì abálẹ̀ wọn nẹ̀kẹ́ta abálẹ̀ wọn nẹ̀kẹ́lẹ̀ gbogbo ọ̀nà abẹ́káwé fi sọ́ra fẹ́ ní sọ̀rọ̀ ẹlẹ́gbọ̀n náà gẹ́ta sọ màmá kéye àpáwọ́dọ̀ kọ́ máa ti gẹ̀dá rẹ̀ àwẹ̀kẹ́ ẹ̀nẹ́dá ọmọ ti dẹ́ màmá akọ́fẹ́lẹ̀ mú ẹ̀yẹ mi alẹ́ ọ̀la ilé ẹ̀kọ́ ṣùgbọ́n rẹ̀ àkà ó yí kẹ́jọ ọ̀hẹ́jọ wọ́dákàtọ̀ ó yí kákíjọ ọ̀hẹ́jọ gbogbo ìyàn àbáwọ̀ rẹ̀ rà yẹ́ni láyé fẹ́lẹ̀ ẹ̀nà àhàndẹ́kọ̀ wọlé tààlà àtẹ́kẹ̀ ìṣẹ́ ìrìn hadith ladai bukhari ana duma kitu wa kan doge doje kauni ile sifiki ya ba urera de shala nabi mda komi ala leo mi ruyu ndikaya qurani kaka kini khuzu khuzu zinatakum inda kuli masjidin na yaga me chi tu makalaji dum me to kecho eh single let ne nọmba sẹ́gun ìṣẹ̀kọ́ tóbi ń tẹ́tì ka àwẹ̀ ìtàwé pàgà bóyí sí lánàá ilé ọwọ́ yọ rọ́ṣọ́rọ́ṣọ́ jọ ńàtìmàtì oyí ká gbogbo lóyí tó hó gbà ọ̀hó yí kìdẹ́ ìṣètì galaxy style ọlọ́run ẹ̀lẹ́ ládàbọ̀ ọ̀ cock style ọlọ́run màláwẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ nàdákìtọ̀ ọ̀gbọ̀dágbọ̀ oye ka gbogbo ló yọ ẹyọ iyàn tó àfẹ̀kẹ́ abọ́nà yọ bọ́mẹ̀wá mẹ́kọ́ ma kó ẹ̀nà ẹ̀nà tó àfẹ́ máa kọlifáì wọn náà sọ ìtùbọ́gbọ̀lẹ̀ ìjáàbù kí máa ń wọ́n ma ìjáàbù máa máa ń ní máa ń yé ma ní àìmá máa sọ́ọ̀dù ọ̀ ẹ̀hùn ọdọ́mọgẹ̀ àwọ̀tà rí rọra pàgẹ́tìn ọ̀ ìrìn àdó là mẹ́tọ́nù bí àdó tẹ́ ado ẹ̀yọ́ka ìrìnlò yẹn ẹ̀dùn ọmọdé yẹ ọ́nà mọ́nà àkàí ó pọ̀ ẹkọ́ ọmọdé ìmáàṣù yẹun ẹ̀dùn ọmọdé yẹn kí múndò yẹun kí múndàfẹ́ àwẹ̀ ọ̀nà mọ́nà ọ̀nà mẹ́wàá mẹ́ni ìmáàṣì lẹ́ni àdókàlà kẹ́tọ́nà ẹnìkọ́wọ́ máa bá ọkàfíà mẹ́ta ìhà fọ́mẹ́lẹ́mìyàjì fọ́síyàmù ثلاثة أيام ìyàlejò ọjọ́ mẹ́ta jí zẹ́líkà ọ̀làmàtíóríà mẹ́ta gidẹ́ kẹfàárọ̀tún àìmánikò wọ́la tàríyàn ìyẹ̀bọ mẹ́kùnmẹ́gọ́dẹ̀ ẹ̀mẹ́dọ́ tẹ́bọ̀ tó dẹ̀ ẹ̀mẹ́dọ́ rálọ ẹ̀rá dẹ̀ sómi ọmọ ayọ́ ọmọ akàmẹ́dómi ọmọ ẹlẹ́kẹ́ alóbúkọ́lé lẹ́kẹ́lẹ́ kodò àtọ́wù yóò bá adágbó pàbùkálẹ̀ ògbà amẹ́dómi ọwá

ìtù ẹmà gẹ́bọ̀ kóhùn wọn ni kí dọ́dẹ̀ rẹ̀ kàkà mẹ́ àlùbúkọ́ àtẹ́ ma gúdù máa ẹbọ gọ́kọ́ ẹmà ṣíríkù ṣe torí ọ̀dà jírí ni máa gẹ́bọ̀ pẹ̀lẹ̀ tó tọjọ́ lè ẹni ẹ̀yà kàkí wọ̀láyì tàláyì ọ̀jẹ̀ mi bọ̀ dábà ní ìyàwó wọ̀láyì tàláyì ìbọ̀ lóṣà lóko yàmí lẹ́n wọ̀láyì tàláyì ń bọ̀ rọ mẹ́tíkólò lẹ́n wọ̀láyì tàláyì ń bọ̀ wallahi ele e ya yo ngojo abiona badi we pene leke tiki ma oni hanya badi ko yo ge ba me ka to ti tala ya yi ngala yani zalika kafaratu aymanikum iwe ma bo wa mele ti de mo ji ora ìzá alẹ́pùtùm tí a ń kẹ́nẹ́ dómẹ̀ ẹ̀bọ̀gọ́ ẹ̀mọ̀dú rẹ́bọ̀ lé rágbàdé mẹ́kọ̀ọ́yọ́ rẹ̀ ẹ̀mọ̀jọ́ mọ́ kàtọ́gbà wà fẹ́zọ àìmánikùm wà fẹ́zọ àìmánakùm mẹ́ìdẹ́bọ́ mẹ́dì máàkì mẹ́ìdẹ́bọ́ amẹ́mẹ́ ní kùrán àtúmẹ́ nínú táwọn olómi nípa ẹlọ́sì dẹ̀ẹ́bọ́ méje mẹ́yìn dẹ̀ẹ́bọ́ méje ọ̀là kí mẹ́gbọ́ tábìmọ́gbọ́ mẹ́ serious mẹ́mdó ńàmúnà serious bá tó mẹ́ẹ̀bọ́gọ́ mẹ́yìn dẹ̀ẹ́bọ́ lẹ́dì mẹ́yìn máa yú dàrú máa bẹ̀ kó máa wá yìí ṣe máa bẹ̀ kẹ́dọ̀ mẹ́yìn mẹ́dàbíyá ṣẹun lẹ́ ìbẹ̀ẹ́dọ̀ ìdẹ̀ẹ́bọ́ lẹ́dì

doji ko ga wore kwa nege na mi bayani ki bobo mola na na na na na na kama wa yewo ngure am bayani jo mona na na na am ga wa yewo ngure kapi ngini aya ngini taka nya to yuko do deli ni na ma ho ti gbogbo na ni. a ya dórí àníjẹ náà a dákà wọ́n sí ẹ̀lẹ́kọ́ níbi ibrahim abìbí na rọ́bì jẹ́ ayé ní mọ̀kí masalata wọ́n mi zọrọ̀ ìyẹ̀kí níbi ọjọ́ rọ́fìlùn min ambiya olùlàbìmì òun abíọjú èbì kàkọ́ ọjọ́ òun abíọjú èbì òun pàmò kú ẹ má àwọn ẹ̀wùsì abájìgẹ̀ kí ẹ̀wọ̀n ọ̀wọ̀ àjáde ń gbẹ́ ń kọ wọn nídìí nídìí nídìí nídìí kẹ́ mú kó wátákẹ́ mú dàlùmọ́ kí mi sàlátà dẹ́ bẹ́ẹ̀ ni wọn ṣe ọ̀nà tọ́lú mi ni tó yá náà níbi ojú ọ̀nà ilé abáyé kí á bèbè ojú àkọ́jọ́ kẹ́ kí mi òun pàmò yà á abog ya adịghị sọ adịghị tia nwa ọwọcha na oye rida na agụ manyị tẹnumẹlẹ ŋa níbi ọjọ ọ̀nà ọgbọ́n ìdáka àbí ọjọ ìbí kọjọ kẹ mọ odò tí a máa mọ kí ni sàrà tọ èèwà mí yìí ni wọn kámọlọ kàtó yọ ọ̀nà rẹ wọn ṣe àmì kàràtó èkì ní bẹ́ẹ̀ ni tí a méjì kẹkà máa mọ adó ọjọ bẹ́ẹ̀ tí a méjì kò máa dín ní máa wọ́n ti tí a kò kàtà máa wé làtà àtẹ تدبالة أين يغني تيوم أما كتا إن الذين يقولون المحصنات الغافلات المؤمنات لعنوا لعنوا في الدنيا والآخرة ولهم عذاب عظيم الله أكبر tọ́ tọ́kì kìí tọ́kì gómìnà àwọn wá ti tọ́ ẹ tọ́kì kìí ti lẹ́yìn bókalu maru bàbàbàbà bàtàbà lẹ́yìn ọ̀gọ́ kàmí dìráìvà ìṣọ̀rọ̀ tó la tó máa jí tẹ́sán àkà ìgbéyìn ọ̀bẹ̀lẹ̀ làmọ́ náà káàdẹ̀ ẹ̀bọ̀ àwọn kà nínú yìí àmà àlmájiri mẹ̀dí àmà náà káàdà mẹ̀gì ọjọ́ mẹ́ẹ̀dẹ́ alómẹ́tì nkọ̀rọ̀tọ́rọ̀ dúé kakọ́ọ́lú abẹ̀tẹ́mdọ́mọ́ kóbi àgbádò kẹrẹ ayá olé kẹrẹ ayá olẹ̀ ẹ́ kẹbi ọlẹ́ ẹ̀tẹ̀yẹ yó ẹkọ́ta níbo yíkologo ẹnẹ dúró mẹ́nẹ́gẹ́ bọ́ ọ̀nà yìí ọ̀rẹ̀ ó yìí dúró ẹ̀dẹ́gbẹ́gbẹ́ láàrọ́mẹ́ àmọ́ ọ̀rọ̀ adùn nílẹ̀ àgbàdì ìṣẹ̀lẹ̀ náà bókè ju yín dúdú nìní ọ̀jọ̀mọ́ tọ́dọ́ mẹ́ owó ẹ̀lú tọ́dọ́ owó alómẹ́ mọ́nyà mẹ́ odò móbi yí yí nù mọ́nyà tọ́ náà jẹ́ akẹrẹ bọ́mù nù má ní gbè jọ́nà nù ẹ̀hùn má dúdú lẹ̀ odò má ìnẹ́nẹ́ kìlọ̀ lọ́ọ̀yà ìkọ̀wọ́n ọ̀kọ̀lá lọ́rùn ẹ̀wọ̀n tákìdì kọ́ àlò ọ̀kọ̀lá tó kọ̀lá kó nẹ̀ka kọ́ àlò yàjọ́ ọmọ òun ló tí òwò yóò kọ́lọ́ òtẹ́ fi ooo abálẹ̀ dàbẹ̀ ní abálẹ̀ tọ̀tọ̀rọ̀ abálẹ̀ tí a mú kọ̀lẹ̀ bí ẹ̀bẹ̀ nẹ́gẹ̀ tí a kọ́ àlò lẹ́yìn ìyẹ́kì bí ẹni ọkà ẹ̀wọ̀n ìrọ̀yàn gbogbo lẹ̀ gbogbo wọ́n yán lámáà kuma kula dini amanya tido awilum mele mago matido remix mani minis geti obio bana tigidi ma na sakado bia goto en ma de tebeto etilalen ma kete ya yoren ina ndu ya ma gogo kedeji

bàkátà mà kó máa jẹ́ olè pákádù má dòrò yìí ẹlú máa wọn máa jẹ ọjọ́ máa kàtì ìrẹ̀ alò máa bá ní mọ́sálásí ọ̀ka tó wọn máa jọ máa jẹ dẹ́mọ̀ tákàmì àti anéjì gbogbo mẹ́ta tánéjọ eré mágùmẹ̀rí máa náà hẹ́hẹ́hẹ́hẹ́ àmà pàánẹ̀ wá tí náà máa pàánẹ̀ pa tó bẹ́ẹ̀ ní ìyàwó gẹ́gẹ́ báyìí bíkẹ́ apánẹ papọ̀ amẹ́lẹ́dẹ́kì mbọ́gẹ́lẹ́dẹ́ abẹ̀kúmọ́dé ọmọlòbìlẹ́kà ní ìhìyàbò ìwájú yí ọwọ́kàbú ya wájú yí ọgbọ́ ọgbẹ́gbọ̀ ìgbẹ́gbọ̀ dọ́la mọ́ mọ́ wá tẹ̀dọ́tẹ̀dọ̀tẹ̀dọ́gbò yí ọgbọ́mọ yóò yí lè mí ma ya ohun rẹ̀ dẹ̀ dánẹ̀ ṣe ni pọ̀ wà dọ́là mọ́mù dọ́là mọ́ yẹ yọ́bọ̀ mọ́nà bẹ̀rẹ̀ ẹ̀má ní ìyẹ́bù báyìí nìkan ọ̀bù amẹ́mẹ́ off that thing of it màmú wà làbò yìí tẹ́ ìyàmúdọ́mọ́ kìnìdì àtikọ́ máa gbọ́ ọmọ àgbọ̀ abùsùkẹ́tì ṣẹ́gẹ́dẹ́ tẹ́ẹ̀rẹ̀ wà lè òun kí ìjàmbá máa pàdé yìí mai kukuce amona dutu ba mai mame ama pa yuna lati ama pa amana lati magdola ma ye yubiri kiti ọmọ kìwé yìí mẹ́ kọ́ abẹ́lẹ̀ kàmá ní iye ẹ̀rẹ́ nínú ọlọ́gbọ́ ma mẹ́mú wà lábẹ́ lójú tẹ́ náà láti ìyàwó ọjí àmọ́ pàtó kàmá ẹwàrà bó yí dẹ̀ ń lé lẹ́gbọ̀n mọ́ ọmọ ìgbọ̀ àmọ́gbẹ̀ ìgbọ̀ tí màyọ́mà ìmájà màyọ́májà màkọ́dúdú mọ́mẹ́nà dàdá ló àmọ́ àpàyà pẹ́yánì kàtí tí ẹkọ́ ma lẹ́tàmẹ́ àmúdòdó mọ́mọ́ ẹjọ́ mú ṣàrá lè tó àmàdó rẹ̀ ànàmá nà ẹ̀kọ́ láti ẹni kò máa mú tẹ́ yìí kò fẹ́ gbọ̀dọ̀ ń yé ala kò mẹ́ ọmọ kì ní ìyàbò ẹni kì àlàálà lóye ojú ìṣẹ̀ wé ojú ìṣẹ̀ dẹ́ péjìkéjì jégédé ibẹ̀ àkàwọn mẹ́kùnrin làálà lóye gbẹ́gbọ̀ àmà bàbá ní pláàni bí ó yá àgbẹ́kù màmá jàpá nínú pláàni adé ẹni tó kọjú ọ̀rọ̀bọ̀ wọn àmúdó wọ́lọ́wọ́ kí gbojí ilé àṣàdó yá màmá jàpá ní gbàgbà dínì ìsìlámà adé ẹbí ọjọ́ yí mẹ́rin tó yà àmúdó wọ́lọ́wọ́ àmà ní éèkà kí ní pláàni ẹbí ẹnẹ éèkàdó ẹbí ẹnẹ yúyẹ yúkà àbí àpẹ̀bíẹ́nẹ dúdé wà yà ní ìbẹ̀lẹ̀ nù ìbẹ̀lẹ̀ dé wọ ẹmú gbọ́kẹ̀ adìbẹ̀lẹ̀ tẹ́kẹ́ pẹ́ ńgbà pàkì rẹ́dì wú kí àkébọ́dì ti kéré tẹ̀nà ayá kó wọ́n mọ́lẹ̀ ńgbà pàkì gu, wú gbọ́dì ti kéré fún màmá jàpàpà ní ìmọ̀ tó dé máa kó wọ́n bọ́nà ọ̀gá ní ẹyẹ mọ́ ya mi àmà pàrọ̀ kókò tí a pàmò máa dúbọ́ ni gbọ́kì àwọn kókò àmàdọ̀ yọmù má pàkó màmú yóò yà má pàkó ìnàdọ́ dúró mọ̀tì kópa ní màmá tàmọ́ máa agbègbè sẹ́lẹ̀ máa wọ́n mọ́ máa dàrí inú ìyà bọ́lẹ̀ àmà kó bọ́ ìsìlámù inú mama ní ìgbógi wọ́n bí ìsìlámù yọ̀nyọ̀mẹ́ màmá àpàyànyàn màmá tàbàbà ní màmá lélé kàkúmẹ́ ọdún gbọ́lọ́lá mati mẹ́gbọ́ àkókò kàjọ má kìtì ògbó ọkọ̀ agbó kàga tátàmì ewu yíyó nàìjà ti rẹ̀ ìgbóró kàtàgà yìí ọlọ́mọ tí pọ́kọ́ ìyàmúdàmọ̀nù pàkùnmọ̀ àkọ́wọ́ yìí ọgbọ́n yìí eyo ma gbàgbó kí kó ta ṣúka kì ná pàlà tọ̀mẹ́ má pàlà lẹ́bà mẹ́gọ́ ẹ̀ wá lọ́hun àájẹ̀rẹ̀ lẹ́yọ̀ ní agbáró àpàlà rẹ̀ mátàlájí àbẹ̀tún ma má wáró àpàlà má kó mátà má kó pẹ́rú ma ní ilẹ̀ má wáró bọ́ǹbù kó m'edini m'edini m'edina. bombe ile made in eh, real mtaba kwa mama me melia pala made in real mama me capital city ojana makare ibo komo idomo eh, ni abo komo eh pala ri abi kaviri egbe ma ba ma pa na ka meta mi toro ri ma wa lo pala ledomo ele na pa ka ki na pala oba idada ka koru onge brainwashing onge blindfold ohun ìdàpàlà lẹ́nu ọ̀dọ̀ mọ̀ àjàpá kí ọ̀rọ̀ jẹ́ pé màtàlásí kí wọ́n má pàlà lọ́nà kó máa yá pòbó ìdúpẹ̀ máa wẹ́ tùmọ́ àwọn àjẹ́kẹ́ ló máa wẹ́ àdínì kẹ́ni ládàá ìjẹ́nà lẹ́nà ẹ̀yà pàáyí ọjọ́ kí máa nẹ̀rẹ́ jọ́dọ̀ wà ẹ̀ẹ́ ìnẹ́lẹ̀ tí na yẹ̀rọ múnà mọ̀ sọ́nà ayà ìbẹ̀yà ni ó tẹ̀lé mọ̀ alghayaka awaka poji abojo ko aja neme awaka unle poji onugonugo de so ma fedoje insha Allah kan ke ti bayanan wafiyan ala qadari tawqatina me doje ko na ko do wa tomo ona le anya lo ọ̀pọ̀lẹ̀ bí ẹni rọ yóò bókè wọ́n yọ́n la màmá ní bíbí madu plan bie bienen take o mari edo do biene homa al ko jwali kubo ki sa sogele azaza le bogi aro ibo bele ki wono lama ma cha dini madu maka majoko egba kami amo amo na ngoku maka lale ti medina mbobele ki ngoku maka ti medina yi egba kami kavira ka me o amajoko edo mo ibi ọkọ̀ eyí ẹ̀dẹ́ àmẹ́lẹ́mà mẹ́wọ́n kékeré bá máa pàmẹ́dínà yìí ọgbọ́ kẹmàkàgbé káàkiri bámi zẹ̀ndìkì ìyẹ́mà ní ẹwà nínú kò máa rọ yá àmọ́tọ̀ gbóbilẹ̀ máa wá kọ́ṣẹ́ kàràtó makarasi máa ká máa yọ ọkọ̀ ẹ̀dọ́mọ̀ yìí mẹ́gbọ́mọ̀ mọ́mẹ́bẹ̀ mẹ́gbọ́mọ̀ mọ́tán tí mi ní mi tẹ́kùn gbókè mú kó makara lè ti mẹ́dínà mẹ́à máa yọ ọkọ̀ gbégi tó gbóbilẹ̀ mẹ́à máa yọ ọkọ̀ ẹ̀dọ́mọ̀ so ọjọ́ kí أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المؤمنين فاستغفروه إنه هو الغفور الرحيم والسلام عليكم ورحمة الله وبركاته